tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o ẹ̀yin ìyá mi bàbá mi mo mà kí yín o wípé ibikíbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa kò máa ní dì bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ikú kò ní wá gbé ṣe o ha ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àsìlẹ̀ ọ̀tí ni mo gbé dé ẹ tètè gbà á báyọ̀ fish pie mo ti gbé ìròyìn yìí dé ẹ wò ó Edo Design twenty twenty four o ìyẹn ètò election tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ pdp pdp governors ẹ wọ́n ti kéde èsì ìdánwò kí àjọ inec kó tó kéde ẹ̀ <laughs> wọ́n ṣàpù ni wọ́n jára wọn wọ́n ti wò pé ah result wọ́n ti rí result ṣé ẹ ti rí báyẹn wọ́n ní ẹgbẹ́ pdp àwọn gómìnà pdp wọ́n ti kéde èsì ìdánwò kí àjọ inec kó tó kéde èsì ìdánwò ṣe ni ó dàbí pé lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń dí àwọn PDP yìí wọ́n gbéra tán ni o ìyẹn àwọn People Democratic Party wọ́n gbéra tán láti tètè sọ èsì àbájáde e, election ìdìbò tí wọ́n ṣe ní ọjọ́ àbámẹ́ta ìyẹn Saturday Saturday governorship election nílùú Ẹdó bẹ́ẹ̀ ni o wọ́n ní àwọn PDP sáré ṣe kí ni wọ́n sáré gbé wọn débẹ̀ wọ́n sọ èsì náà jáde dẹ́de ṣé mọ̀ pé normal normal àjọ INEC ìyẹn National Electoral Commission ni wọ́n fi òǹtẹ̀ àti àṣẹ lù nínú constitution ìyẹn ní 2022 wípé àwọn ló gbọ́dọ̀ máa announce èsì ìdánwò ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ ọgbọ́n wọn ti gbéra o wọ́n ti tètè sọ ṣáájú àjọ inec ìgbà tí inec gan ògbé bọ́dì bóyá inec ò tètè fẹ́ sọ̀rọ̀ wọ́n yà bá inec sọ̀rọ̀ wọ́n jẹ́ kó yé wa pé àwọn àjọ inec sọ̀rọ̀ o ìyẹn ọ̀gá àwọn àjọ inec ó sọ̀rọ̀ ó ní gómìnà pdp ti ṣe inter wọ́n ti ṣe conference kan wọ́n ti ṣe press conference inú press conference ibẹ̀ ni wọ́n ti sọ èsì ìdánwò o wọ́n nígbà tí wọ́n addressing the press the governor of Adamawa state wọ́n ní gómìnà Adamawa ìyẹn Umaru Fintiri flanked by other governor of the party ìpè Umaru Fintiri ni ó ṣe kíni ni ó gbé àwọn èèyàn débẹ̀ pé èsì ìdánwò ìtọ́ ẹ̀ ń wò yìí a ti mọ ẹni tó máa já sí lọ́wọ́ ó yá wulẹ̀ má ṣe méjì ṣe ló yá bọ́ọ̀sì tiẹ̀ nígbà tó wá ń ṣe press conference inú ẹ dùn jù ni o pẹ̀lú àwọn àtìlẹ́yìn àwọn gómìnà kankan mọ́ ọjọ́ lọ kò séwu lóko lọ́ba ṣe fún un bó ṣe bínú sọ̀rọ̀ nìyẹn ṣe eléyìí ṣe ló ànáùnsù iye vote iye àwọn vote yẹn kí àwọn àjọ INEC tó sọ òun ti gbé wọn débẹ̀ ó ti sọ fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn ẹgbẹ́ APC àti ẹgbẹ́ PDP wọ́n ti tì wọ́n mọ́gágá eré kan tó jẹ́ wípé bí governorship election ṣe ń lọ yìí wọ́n ti há wọn mọ́bì kan nígbà tó jẹ́ pé wọ́n ti ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ wọ́n ti ń pẹ̀ ẹ́dẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Independent National Electoral Commission ìyẹn INEC wọ́n ti gbé fọ́nrán náà jáde o about ninety seven percent of the four thousand five hundred and nineteen polling units result on it result viewing honey gbogbo àwọn èsì ìdánwò yìí làwọn ará pdp wọ́n ti mú jáde the result yẹn o èsì ìdánwò yìí gbé jáde wípé asue igadolo ìyẹn fún ẹgbẹ́ pdp àti apc counterpart ẹ̀ ẹ̀ tí wọ́n fà sílẹ̀ senator monday ọ̀pábíò wọ́n ti wà ní orí eré báyìí tó jẹ́ pé oníkálukú ń ṣe èmi ló jámọ́ lọ́wọ́ èmi ló máa jámọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí èsì ìdánwò tí àwọn inec mú jáde gẹ́gẹ́ bí èsì ìdánwò tí àwọn àjọ inec mú jáde nígbà tí ẹ yí Oduje dipò fún ẹgbẹ́ PDP tó ti ń gbéra ní Edo South Senatorial District tóun ti ń gbéra ibẹ̀ ni àwọn ọmọ APC Oduje dipò fún ẹgbẹ́ APC ó ṣẹ̀ǹkì ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ó gbẹ̀gbẹ́ jáde ni o ó já rere síwájú. Si O sáré jùlọ ní Edo North Secretariat District pé ìwọ màá là ẹ́ ó rò pé ọgbọ́n ni ó ya wèrè tó mi lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wá ṣe kí ni wọ́n ti pè é sí kí àwọn ọ̀gá gan tó pè é sí ìṣọ́kì ẹ wò ó ṣe ti Yorùbá Nation la fẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment ẹ bá mi tẹ̀ sójú ẹ̀ ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tún pé yorùbá nation òun ló lè ṣe nítorí pé kí ni ṣé ẹ rí gbogbo eléyìí náà ọ̀gbọ́n àti kówó jẹ náà ni o wọ́n tún fẹ́ gbà wá o àní kẹ́ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ká pín ẹ kó ní kálukú lọ sinmi kó ní kálukú mọ̀ jẹ́ Sunday mu bàbá rẹ̀ torí bí bẹ́ẹ̀ kọ́ gbogbo eléyìí òun kọ́ ni solution tó bá tún fara wọn wọlé wọn á kówó jẹ síbẹ̀síbẹ̀ náà kínní kan bílíọ̀n kínní kan bílíọ̀n bílà á máa gbọ́ novice lẹni tó ń kó mílíọ̀n jẹ́ sí bílíọ̀n dẹ̀ ń kó ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ nípa rẹ̀ nítorí pé àwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní kí ni Obasaki lọ ṣe ní collection center ní dédé agogo mẹ́ta òru ní aago mẹ́ta òru ni o ibẹ̀ ni wọ́n ti rí Obasaki pé kí ló lọ ń ṣe kí ó tó di pé eh, wọ́n lé bàbá jáde o kí Franky Mba ó tó gbé bàbá jáde pé kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ná ọlọ́mìn ti ní à ìjọba Nàìjíríà Nàìjíríà ó ga o ó ga o ẹ sì tún lọ fún ẹ sì ń dìbò ẹ ń tẹ̀ka fún ẹgbẹ́ APC ebi àṣeṣége banza fún wọn ẹlòmíì lè jáde lọ ní hmm, ẹ kò fún mi lésì ayọ̀ pé PDP ló gbégbá orókè nínú election yìí ẹlòmíì ni ah so ẹ sì tún dìbò fẹ́gbẹ́ APC mo rẹ́rìn ayé yín wonder shall never end ẹlòmíì tún ni ah, like seriously like seriously kò jẹ́ kó tiẹ̀ ní ìbò rárá ebi ló máa pa àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú nǹkan tí wọ́n tún lọ ra wọlé ọ̀kan ló ní irá o ebi ò lè pa gbogbo ọmọ Nàìjíríà nítorí pé ẹni tí ò bá ṣiṣẹ́ lebi máa pa my brother and my sister irọ́ ni o eh, ah, Oṣuọmọlẹ àti APC olè ní gbogbo wọn èmi kọ́ ni mo sọ don't come for me eh, ẹ wò ẹ má jà parọ́ fúnra wa ṣiṣẹ́ ṣiṣẹ́ gan sì ó ti dàbí ìṣẹ́ kọ́ lọ́ọ́ má ṣe wá lóníṣẹ́ o gbogbo ẹni tí ò ṣiṣẹ́ eh, ni ebi máa pa irọ́ ni wọ́n ní àwọn èèyàn ti ta ìbò wọn o a tún padà lọ máa complain àwa gan ní ìṣòro tá à ń dojúkọ tó túmọ̀ sí pé àwa ní ìṣòro ara wa àwọn ọmọ ọdọ ọdẹ rí wọn o wọn tún dìbò fẹ́gbẹ́ APC pẹ̀lú gbogbo ìyá ṣègbèbánsá tó ń jẹ wọn ṣé wọn ní dìbò ni wọn ṣàdìbò kí ló dé tó ẹjọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi bàbá mi kí ni ẹni ọkùnrin kan ló sọ̀rọ̀ ó ní if they didn't my brother tí wọn ò bá ṣe é tí wọn ò bá dìbò fún wọn ta ló mọ tó máa ṣe fún wọn lẹ́yìn ẹ wọ ẹ̀yìn àmì bàbá Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó ẹ bá mi láìkẹ́ ṣí ẹ kọ́mẹ̀tẹ̀ tẹ̀ sójú ẹ̀ ìdí ta fi ń pariwo fún yín ní o nítorí pé ìjọba Nàìjíríà ti tán ẹ pín orílẹ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ la fi ń sọ fún yín pé God bless Yorùbá nation ó dàbọ̀.